lẹ́bẹ̀ẹ́ ìjàdá ọmọ lẹ́bẹ̀ẹ́ àwọn ọ̀rọ̀ wo la fẹ́ sọ ń bẹ̀ ìdájọ́ rẹ̀ aláwọ̀ kan nìyẹn gbólóhùn rẹ̀ gbólóhùn la máa wí sáńtẹ̀ntẹ́lẹ́ bí àgbọn fọkùnmù ziyada ti bí ha ọ̀dà èèyàn wá láwọn àlétí kan tó ń náà wá fi ń kún un jọ́rọ̀ rù bẹ́ẹ̀ tọ́ba tẹ̀ wá wà ìdájọ́ wo gan làwọn àlétí náà bá dé. <clears throat> abu hanifa ìmáàmù sufiyanu sawuri wọ zọhìríyà àwọn tó tẹ̀lé ìmáàmù dàwùdù sọhìrì wọn ju iye wa wípé ní orígun kan òun náà ní tẹlifíyà káfí làbẹ́yì sànù orígun kan gbòógì lòun náà fi lè sọ̀rọ̀ nínú pé àgbè ara mi láàyè ní akéwì bìlú níhà aṣọ ara mi ò ní jẹ́ gbígbé láì fi tẹlifíyà sí kàtẹ́kì bíi ní sọ̀láàtì bí ìgbà téèyàn bá ṣe fẹ́kí bí rọ́pìn ìṣẹ̀rọ ọ̀bìn kábàárà àti olùkọ́ tó fẹ́ kírun ni. eléyìí ni ọ̀rọ̀ àfa àwọn àkọ́ ẹ́ afátákò ní sàáìdì ní mọ̀ṣọ́ wọ́n gbà wá pẹ̀lú ìtúndínlẹ́dẹ́gbẹ́ lálàáfíà wípé àfa àwọn àkọ́ sọ wípé àtẹ́lẹ́bíyàtú ọ̀rọ̀ tó lè hajj kàtẹ́lẹ́ bẹ́ẹ̀ sàlá ọ̀húnmẹ́lẹ́ àwọn náà gbà wá nígbà wá lọ́sọ̀dọ̀ àfáwà tó gbọ́ ní mọ̀ọ́lọ́r wọ̀tọ̀ òwúta wà ìkìrìnà ọ̀hìnmọ́kùnmọ́lọ́ọ̀mù jẹ̀míyà wà á mẹ́rin lọ́sọ̀dọ̀ náà mọ́lìkì pé kí ni ìdájọ́ rẹ̀ gan anáhàwá jìbà dandan ni káfí làbẹ́yì kẹlẹ́ àmúmọ̀ làbẹ́yì kọ́dà ó jẹ́ dandan níbi wípé bẹ́yìn ọ̀bá ti yẹ yóò fà kí yóò tẹ̀sí ẹ lẹ́kọ̀ọ́ fi kí ni kọ́sẹ̀ náà dá yà torí ẹ̀ ẹ́ kọ̀kọ́lá ṣáfi ẹ̀yìn ju ìmọ̀mù ṣáfi rahimahullah àti mọ́mù ahmed ibn hanbal rahimahullah wọ́n sọ wípé ní iná ha sunna ẹ̀ ta fẹ́ mi láàyè ìdìbò bùtárì kì í ha ṣe é à nítorí bá a gbé ìdílé sẹ́yìn náà kan. àtàwọn hafiz ibn hajar rahimahullah ta'ala wọ́n sọ ní sira wọn àwọn táàkì ní kọ́tù pàtó wípé ní ọ̀rọ̀ oríṣi mẹ́rin ní bẹ̀rẹ̀ olùkúta adé yìí wòye ń pinnu sàwùkínú wa ilà àásọ̀rọ̀tì ọ̀fẹ́ ìtóbi mẹ́wàá sábà ní àdàkọ́ sábà ní àtòmára wọn gbólóhùn rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wá ibi gbólóhùn tẹ́lifíyà bó ṣe wá ní sọ̀híhù bukhari sọ̀híhù muslim lọ́dọ̀ àfọwọ́ abdullahi ibn umar radiyallahu anhu wa arúgbó ọ̀hún igbe لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك oyè báyìí ẹ́n tọ́ وكان عبد الله بن عمر رضي الله عنهما يقول àfáwà abdullahi àwọn ọmọr wọn ni máa sọ wípé ní nígbà tí bàbá àwọn ọmọr tí ó ṣe èyí láàbù kẹ títí làbẹ iṣẹ àti ó ṣe é pẹlú ntànẹbí máa sọ ní àwọn kẹlímọ ilé òun náà wí wáyà kúlù yẹ wà sọ wípé ní làbẹ iṣẹ làhùnmà làbẹ yìí gbólóhùn mi làbẹ́sọ̀ yìí o làbẹ́yìíta wáṣà àdẹ́yìn wọ̀lùkọ́yìrù fi yẹ̀dẹ́yìn wọ́rọ̀ gbáàbù ìlẹ́yìn wọ̀là àmì gbólóhùn mi tẹlifíà ipe kí ni o làbẹ́yìíta lámúmá làbẹ́yìn làbẹ́yìíta wáṣà àdẹ́yìn wọ̀lùkọ́yìrù fi yẹ̀dẹ́yìn wọ́rọ̀ gbáàbù ìlẹ́yìn wọ̀là àmì òtún gbọ́ tẹlifíà bí báyìí hmm? kọ́ra tẹlifíà tá a wí yìí wí wá lọ́jọ́ náà alimami muslim rahmatulah ta'ala àwọn náà gbà wá nínú sọ̀híhù muslim wọn o ti yé báyìí nísìnyí wàfi hadithi jaabir radiyallahu anhu wardahuma radiyallahu anhu ma afaawa jaabir kọ́ra bá níyọ́nù sí nusunan abidjan hood wọn lọ sọ wípé ní. أهل رسول الله صلى الله عليه وسلم òjíṣẹ́ ọlọ́run ọba wa ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run kọ́ máa bá ó ṣe kí ni o ó ṣe tẹ́lifíà ọwọ́ adárúkọ ọrú tẹ́lifíà àdídì mọ́rù tá a kàkọ́dá síwájú tó gbajúmọ̀ ni wọn náà ti fi máa èyí tá a kọ́kọ́ náà àwọn àlìfáàzù tẹ́lifíà yìí náà ni fi làbẹ́yìn kálá húnmẹ́ làbẹ́yìn làbẹ́yìn kálá ṣẹ́rí kálá kálá iná alḥamdulilayi. والنعمة لك والملك لا شريك لك orí báyìí nísìnyí ó ní pé àfàwà jáde náà gbàrú nǹkan báyìí wá wà kọ́ọ̀là àfàwà jáde wọ́n fi pé ní wọ́n náà tún yẹ sí ìlú àwọn èèyàn wá ń lé sí pẹ̀lú wípé làbẹ́yì kẹfẹ́ni máa rí jẹ wọ́n náà fún omi lẹ́nu kẹdà àti ntọ́wá fún jọ̀ọ́ nǹkan bẹ́ẹ̀ náà nínú àwọn ọ̀rọ̀ tán ànábì ti ń gbọ́ ọ̀dà ayẹ̀kú olùṣẹ́yà kò sì wí ìjọba wàhálà tẹ̀kọ̀rí yẹn kíra kí ó àsọ̀bẹ́ àbá àsọ̀bẹ́ ńdọ́ ní ìgbà wọn àsọ̀bẹ́ ńdọ́ sáró yà bánà àní hadithi pín na mẹ́ta na abẹ́rẹ́ sọ́ni asúnnatu kọ̀ọ̀lìyà wàsúnnatu fẹ̀ẹ́lìyà wàsúnnatu atẹ́kọ̀ọ́rìyà wàsúnnatu ẹ̀hìn kí sọ̀rọ̀ àbá ti nǹkan lójú ànábì kànábì pé a ọ̀kárẹ̀ àbí kọ́dà ọlọ́run sọ báyìí pẹ̀lú nǹkan tó ṣe àbí èyí tó ṣe ikọ̀ sagunú bẹ́ẹ̀ àbọ̀kàn wá sí ànẹ́bí ọ̀sọ̀rọ̀ àbó ṣe bí tí ọ̀sán ànẹ́bí ń bẹ̀rẹ̀ pẹ̀lú kùránì ọ̀wá sọ̀kalẹ̀ káàdà tẹ̀sẹ̀rẹ̀ torí bá nìkan tí ọ̀kadà lọ́ba ṣe ni sànẹ́ ìwà dákẹ́ ọlọ́run ọ̀rẹ́ dákẹ́ ọ̀kọ̀ọ́ المصنف أبا عبد أبي شيبة عن المسور بن مخرمة رضي الله عنه فالصحابة تاويل ونتلي بها أبا عمر ọwọ́ adáko yìí tá a sọ síwájú nù náà tó wọn fi kú wípé ní làbẹ́yìká mọ̀rùhúbẹ́n wọ́n mọ̀rùhúbẹ́n ilé yìí làbẹ́yìká sanna àmẹ́ ìwọ́lùfọ́dù ẹ̀ ọ̀rọ̀ àwọn làbẹ́yìká sanka yìí hmm? ó ṣe ká máa tó báwọn náà níbà abẹ́rẹ́ ká máa tó hmm? ọ̀yà máa tó ní ẹ̀mú ògùn tá a bá kà á débi láti mọ̀ síbi dáhùn ká àwọn. فجرا كان تاريخ مكة للأزرقي أفاق بن أزرقي